إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نيت بيتي أبا تفسير وادي هي سورة الإسراء آياتي ياتي دورو هنا آية 23 ibẹ̀ náà ni a ti dúró níbi tí Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala tó ti ń bá wa sọ̀rọ̀ nípa ìṣe dáadáa sí àwọn òbí wa nínú àyà náà Ọlọ́hun Ọba ó sọ ipò àwọn òbí fún wa bákan náà ó pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn òbí ni méjèèjì àwọn ọ̀nà tí a gbà ṣe dáadáa sáwọn tó bí wa ọ̀nà tó pọ̀ òní díẹ̀ nínú rẹ̀ ọlọ́run sọ nínú àyà yìí ṣèyàn túmọ̀ sí pé díẹ̀ tọ́lọ́run bá sọ fún wa nínú àyà yìí èyí náà ti tó fún gbogbo ẹni tó bá jẹ́ olóye àtúnilàákàì láti fi gbàgbọ́ yìí àwọn èyí tọ́lọ́run ò sọ tó sì jẹ́ wípé ó lẹ́tọ̀ọ́ ká sí sáwọn tí wọ́n bí wa abdullah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kí ó mọ́ṣẹ̀ bá wa san àwọn tí wọ́n bí wa lẹ́san dáadáa àwọn tó sì ti bọ́ sálẹ̀ kìyàmá ọlọ́run kó bá foríjì wọn tí wọ́n tán lórí islam ọlọ́run kó bá yọ́nú sí wọn برحمتك يا أرحم الراحمين بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك أن أحدهما الذي الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكما بذنب إن تقولوا صادقين إنه كان للأوابين رحيما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبرت مع القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ gbogbo aláyé ọba tí ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ tó jálé jáko àánú rẹ̀ ń bẹ lórí àwọn ẹ̀dá ọmọnìyàn ó ń bẹ lórí àwọn àìjànú. ó sì ń bẹ lórí àwọn màláíkà àti gbogbo ẹ̀dá tó dá pátápátá Bismillahirrahmanirrahim àwọn orúkọ ọlọ́run ọba tó dáa jùlọ tó sì rẹwà jùlọ la fi bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an abẹ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ nínú ìdánìkànṣe rẹ̀ kó mọ́sẹ̀ ìtọ́ ahọ́n wa sọ́nà ó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ lérí tọ́lọ́run ọba gbà lérò bismillahirrahmanirrahim ya وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يكن منك ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا وقل رب هب nínú tí a ké fún wa lánàá nínú ọ̀rọ̀ ọlọ́run o náà ni àṣẹ tọ́lọ̀wọ̀n ọba pa wá àṣẹ ká sin ọlọ́run ká má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run وقضى ربك ألا تعبدوا إلا إياه بكنا náà ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì. wọ́n bí wọ́n lè lè sáà ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ọlọ́run wá kan pámọ́ ọ̀rọ̀ kan láàyè Ìgbà ẹ̀rọ رب العالمين فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما ọlọ́run ọba ó tẹpá mọ́ alkibar ó náà ni ìgbà ogbó ọlọ́run ọba ó fẹ́ ká ronú sí i mo lè gòkè mo lè sọ bẹ́mi bá gùn o ní lè gùn mọ́ bẹ́mi bá gùn gbogbo tó ń fi ọ̀dọ́ ṣe yẹn àsìkò ń bọ̀ o ní lè ṣe má ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn elétò ìlera wọ́n a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àrà ọ̀tọ̀ wípé nínú tá a gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ fún bá a ṣe ń tọrọ ẹ̀mí gígùn lọ́dọ̀ Ọlọ́run ká máa palẹ̀ mọ́ fógbó torí pé ogbó àsìkò ìtúnidá náà lásìkò ogbó tó bá wá bá ọ lójijì tó bá palẹ̀ mọ́ fún un ò ní máa bó ṣe lo ìṣẹ̀mí lásìkò náà ọlọ́run ọba tó dá wa ó ti palẹ̀ mọ́ ọkàn wa ká mọ̀ wípé bá ṣe ń lò lọ yìí tẹ́mi bá gùn kì í padà fẹ́ rí bí ó ṣe rí nísìnyí mọ́ lẹ́fì nígbà míì nínú agboolé wa ní àmì wọ́n là jẹ́ ni wọ́n lòun kà wọn lẹ lókò bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá wá jí dáadáa ó lè mọ́ ìdájẹ́ kankan kó ṣe wípé ọpọlọ rẹ̀ ló ń ṣiṣẹ́ kíṣẹ́ ó ti rẹ ọpọlọ yẹn gbogbo ń tọpọlọ yẹn ti há rí lọpọlọ yẹn tó ń gbé wá gbogbo ń tó ti ṣẹlẹ̀ rí ní gbé wá ó lè dúró sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó ti kú láti ọdún mẹ́wàá wà á máa lọ pé lámọ ní okú okù sálẹ̀ okú àwọn olópa sẹ́yìn lẹ parí ẹ̀hìn tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan ìdí sì ń sọ yẹn kò mọ̀mọ́ ó ti rẹ ọpọlọ alkibaru ogbó àgbà bó ṣe rí yẹn kò sí tí ò ní rẹ̀ lára wa ẹlòmíì ogbó ibi tí ogbó tí ó gbó tí ó ká mọ́ lára rẹ̀ ó lè jẹ́ ìríran kò ní ríran mọ́ kìí ṣe pé nǹkan kan ló ṣe lójú ó ti rẹ ojú yẹn ni ẹlòmí ń bẹ̀ bá fẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbẹ́nu sí létí tẹ́ pariwo kò kìí ṣe pé nǹkan kan ló ṣe létí ogbó ni àgbà ti dé wà nínú من يتوفى bákan náà ẹlòmí ń bẹ ó níbi ọ̀rọ̀ sísọ ni ọ̀rọ̀ rẹ̀ kò ní dọ́gba dáadáa mọ́ bí bá ń sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ ẹsẹ̀ tún lọ máa gbé tí sí lẹ́nu ni kò síbi tó gbò lè káàyàn mọ́ ẹlòmíì ogbó aka mọ́ ọpọlọ bọ́ bá rí ọmọ tó bínú báyìí lọ́mọ tó bí lè pé ọmọ ta nìwọ ọmọ yìí náà ni ta ló bí o ta ló bí báwo gbogbo ẹ̀yin tẹ́ wá ń tọrọ gúngun ẹ̀mí bẹ́ẹ̀ ẹ palẹ̀mọ́ fún un ọlọ́wọ́n ọba tọ́lá rẹ̀ ga ó wá fẹ́ jẹ́ ká mọ̀ wípé kò síbẹ̀ ṣe fẹ́ mọ̀lẹ̀ pamọ́ fún ogbó tó bá dé afikẹ́rẹ́ àwọn tí ó ràn yín lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ afikẹ́rẹ́ láwọn tí wọ́n understand wípé bàbá ti dàgbà ni afikẹ́rẹ́ àwọn tí ó mọ̀ pé mọ̀mọ́ ti dàgbà ni ẹ wá bá ṣe dá lẹ́kọ̀ọ́ náà al pẹ́nì kọ̀ọ̀kan wa bẹ́mi bá gùn yóò padà dà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá sọ nínú al-Qur'an Aya yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú mẹ̀ẹ̀sìn wọ́n kẹnu bọ̀ nínú ìmọ̀ ayé wọ́n kẹnubọ̀ nípa ìmọ̀ ètò ìlera àyà yìí jẹ́ àyà tí wọ́n máa ń lò ìdí ni ẹ̀la fi máa ń sọ fún wa wípé ìmọ̀ alukuran ò ṣe é yọ kúrò nínú gbogbo mọ̀ta bá fẹ́ níláyé kò ṣe yọ kó fẹ́ bẹ́ẹ̀ bá ti yọ kúrò bẹ́ẹ̀ kò pé mọ́ nímọ̀ ní agbègbè ìmọ̀ ètò ìlera ní agbègbè ètò ìmọ̀ ètò àwùjọ àyà ìtọ́kasí ló jẹ́ láti lè jẹ́ ká mọ gbáradì fún ogbó bí ó ṣe wá kákó wá mọ́ ni ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ní kẹ́ni kankan mọ́ irọ́ ni ibi tí ó kákó wá mọ́ ló yàtọ̀ ẹlòmí ń bẹ ẹsẹ̀ ní kò ní lè rìn mọ́ ẹlòmí ń bẹ ojú ni kò ní ràn dáadáa mọ́ ẹlòmí ibi tí ó ká mọ́ o ní ìgbọ́ràn kò ní gbọ́ràn dáadáa mọ́ ẹlòmí ń bẹ ibi tí ó ká mọ́ níbi làákàyè ní bọ́bá sọ nǹkan kan nísìn bẹ́ẹ̀ bá tún bí léèrè ó ti gbàgbé ọ̀tọ̀ ní tẹ́ ma sọ ọ̀tọ̀ lèsì tí ó mọ̀ fọ̀ Yorùbá wa sọ pé ah, bàbá ti ń sarán nǹkan ò ní yé má tó bá jáde pòun fẹ́ lọ bìkan ẹ̀yà tẹ̀lé lẹ́yìn onímọ̀nà lé máa bẹ́ẹ̀ sì ni òun gan lọ́mọ àmàrà lẹ̀ síbẹ̀ lọ́kọ́ lé síbẹ̀ sáwà ní ọ̀mọ̀nàmọ́ni ibi tó gbóyẹ tó ka mọ́ nìyẹn ló fi jẹ́ pé nínú àdúà tánẹ́bì máa ń ṣe nínú ìpalẹ̀ mọ́ fún àsìkò ogbó ó tó ká tún máa bẹ lọ anábì ó ní Allahumma inni a'udhu bika minal ajzi wal kasali wal haram anábì ó ní rẹ̀ ọlọ́run ṣọ́ mi mo fi ọ́ wáṣọ níbi aburú ìdálágara gbogbo tí mo lè ṣe kó wá di pé mi ní lè ṣe mọ́ mo wáṣọ kúrò níbi ogbó àdánwò tí ń bẹ níbi ogbó fìtínà bẹ́ẹ̀ alonso mímẹ́ nínú ìpalẹ̀mọ́ fásìkò yìí làdó ànẹ́bì yìí ká máa bẹ lọ́hún pé àsìkò ogbó gbogbo bí ó bá ṣe ká wa mọ́ ìkámọ́hun kó má jẹ́ tí ó pa wá lára kó má tí ó bà wá lẹ́sìn jẹ́ ọlọ́run ọba lòun ló ń dá wa ní ń dọ́ àfihàn ọlọ́run ọba lèmi ni mo dá yín ẹ wo àwọn almarohil ìpele ìpele mo láti bí lílẹ̀ ó tí wọ́n bí wa alẹ́ kò sí ta lè dáṣe ọlọ́run ọba dá wa látara pé alẹ́ nígbà tí wọ́n kọ́kọ́ bí wa tá ń bẹ lópò lò lọ́wọ́ àwọn ìyá wa lẹ́yìn ìgbà tẹ́ lẹ́ a tún padà sọ yín dá lágbára ẹ̀dùgéńdé bí ìyá ọba tètè jáde ẹ ti bọ́ ta ẹ máa lọ. ọlọ́wọ́ bá ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti lágbára tẹ́ ẹ ti jẹ́ déndé ẹ máa rìn lọ síbi tó wù ẹ máa sọ̀rọ̀ wá tẹ́ bá ń bọ̀ wọ́n mọ̀ pé yẹn ń bọ̀ ẹ lè gòkè ẹ lè sọ̀ ẹlẹ́fò ẹlẹ́gbẹ́ ẹlòmí ń bẹ tó bá gbá ọkọ̀ mú ó lè wọ ọkọ̀ káàkiri gbogbo ayé níbi tálàáfíà ń bẹ ṣùgbọ́n tó bá tún yá lẹ́yìn ìgbàṣẹ́ ti jẹ́ alágbára tán ẹ padà dọ̀lẹ́ ẹ padà dògbó gbogbo tẹ́ẹ̀ lè ṣe ẹ̀ tún ṣe máa gbogbo aṣọ tó ti dúró léjìká kò ní dúró ń bẹ̀ dáadáa máa gbogbo ẹni tó dúró tó sígbọ́nlẹ̀ yọba di kékeré bàbá mi ó sùn lórí bẹ́ẹ̀dì ẹ sì tún máa wá kiri lórí bẹ́ẹ̀dì ẹ wá máa mọ̀ pé ah àti bàbá tán bẹ ní lọ́dọ̀ ó parí ọlọ́run bá ti pòwe gbogbo yẹn fún wa tí kó wá mọ́ palẹ̀ mọ́ ìyẹn ló fà á tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ìgbìtẹ́mìmù khamsan qabla khamsi ala fardi sihhati al-hadith ojúṣe ọlọ́run ọba ní ẹ palẹ̀ mọ́ fún nǹkan márùn-ún ṣáájú kí nǹkan márùn-ún kan ó tó dé ṣàbábàk kọ́bílà haramik àsìkò ọ̀dọ́ yín ẹ fi palẹ̀ mọ́ kó tó dìgbà ogbó gbogbo tẹ bá lè fọ̀dọ́ yẹn ṣe ẹ tètè ṣe ìgbà kan ń bọ̀ ẹ fẹ́ ṣe ẹ̀mí lè ṣe má ìyẹn túnmọ̀ pé àyà yìí ó tó ní tó ń pìrìpíà máìndì wa pé ká plan fún gbogbo bẹ́yìn ọba pláàni fún dáadáa èyí ó dà ọlọ́mọdé àdà nítorí pé bọ́ ọba tí wá wulẹ̀ kó pláàni fún tó ó máa wà helpless àfikò léèyàn lẹ́gbẹ̀ẹ́ lọ́mọ ni níyàwó ni láwọn alásùnmọ́ ni ló fi jẹ́pẹ́ àyàtà afẹ́ tù yìí àbí tá a wọnú ẹ̀ yìí ọba tó ga ọlọ́lọ́ ọlọ́run ọba gbé ó padà jẹ́ ká mọ̀ wípé kò sí bó ṣe fẹ́ ṣe tó fẹ́ rò kó mọ dáyé gbé olúwẹ̀ ó dàmú ìgbà mi ń bẹ tó gbó bá dé ọmọ tó ní ó lè mọ́ sí nítòsí àwọn ẹbí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ó lè sàwọn ìyẹn ní ó wà pẹ̀lú ẹ lọ́wọ́n bá fi pa wá láṣẹ fẹ́ ká sì dáadáa nínú ìpalẹ̀mọ́ fógbó ẹ dáadáa lẹ́bi jẹ́ pé ááyà yìí gbàtọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn òbí wa tán ó wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn tágbúdọ̀ mọ́ ṣe dáadáa fún wà á ti dálkòrò bá àwọn fámìlì rẹ mọ́ta dànù mọ́ta ó lè sàwọn ní ó kù àbáwọn ni wọ́n wà nítòsí nígbà tó bùkátà káwọn èèyàn wà pẹ̀lú ẹ̀ ọlọ́mọ wá jẹ́ kó yé wa ọlọ́mọ bá ní ma ya búlúgà ní ìdáka kìbár ọlọ́mọ bá ní àwọn òbí wa méjèèjì tí wọ́n bá dàgbà sí wa lọ́wọ́ ọ̀rọ̀ old age ọlọ́mọ mẹ́ṣẹ̀ kìbár أحدهما أو كلاهما ọ̀kan nínú wọn ló dàgbà sí ọ lọ́wọ́ ni àòkìláhùnmá àbáwọn méjèèjì àbáwọn méjèèjì ni wọ́n dàgbà sí ọ lọ́wọ́ ọlọ́run kàn mọ́ sí pàtàkì àmìyàtò kíbarùsìn ìgbà tó gbó bá dé ọlọ́run ti mọ̀ pé ó bùkátà ìrànlọ́wọ́ ọlọ́wọ́ ń pè èèyàn ọmọ ẹmọ́ jìnà sáwọn tó bí yìí bàbá tó lè dá oko dá tó lè dálẹ̀ tú fún rẹ̀ tí ó gègì bẹ tí ó sanko tí ó kọbe kódà tí ò ní máa ó tí jí bàbá ti jí lọ ní okun bọ̀ bá yóò máa sọ fún ọ pé lágbájá mọ́ fi nílẹ̀ ó wà máa gbọ́ ah, mọ́ fi ilẹ̀ báwo àgbà ti dé ni ọlọ́run ọba ń ma ya blúga náà ìdáka alkibar kódà gbogbo bá tún dé àgbàlagbà máa ronú wípé gbogbo ọjọ́ tó wọ́n bá jáde láyé kọmọ̀ ń wà lẹ́gbẹ̀ẹ́ òun bí malakul mọ́ ti bá yọ sí ti bá tún ń rí àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́kàn ló tún máa báyìí náà máa sọ wọ́n gbà má jìnnà sọ́wọ́ ẹ má jìnnà sọ́wọ́ àsìkò gbó àdọ̀lẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ìwọ bàbá gbogbo ọmọ ló ti tá dànù lára rẹ̀ eléyìí ó gbé ṣépè tọ̀hún ọ̀sẹ̀ ó fẹ́ rí mọ́ ìyàwó eléyìí ó lè dànù tọmọtọmọ ó padà jìyà torí pé ń ta máa torí rẹ̀ ṣe sùúrù àsìkò ogbó ó tó torí pé àádọ́lẹ̀ àbùkátà ká léèyàn lẹ́gbẹ̀ẹ́ àbùkátà kára wọn tí ó mọ ṣúgbà wa kò síbò ti wulẹ̀ pépépépépé tó ọ padà dínkù fún kò sí bọ́pọlọ yẹn ṣe mú tó yóò padà mọ́ ẹni kòtò kìí ṣe bẹ́ẹ̀ sí sọ́lá náà nù pàápò láṣẹ wí ṣùpàá a ní bàbá mi ó máa béèrè pé ọmọ ta ni wọ́ ọmọ yín náà ni rárá nǹkan ló ń bá fi tó bá tún ti wá dògbó èyí ló tún kan pámájù Thank you. العظم ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فلا تقل لهما أف وقل لهما قولا كريما وقل لهما قولا كريما ọlọ́run ọba ní tí wọ́n bá ti wà nípò ogbó yìí ọ̀kan nínú wọn ni àbáwọn méjèèjì ìwà kéèyàn sọ pé ó sú wọ́n mọ́ wù ọ̀rọ̀ kéèyàn sọ pé ọpọ́n mọ̀ yí wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ àbíṣe sí tí ó fẹ́ jẹ́ kéèyàn ó máa jìnnà sí wọn wọ́n máa ṣe ọlọ́wọ́n bá ní tó bá di àsìkò yẹn Fàlá àjọ̀ Ọlọ́run ọba ìfọ́lá tako lámùmá òf, gbólóhùn òf, má sọ sí wọn. Ọ̀kan nínú àwọn olùmẹ̀ẹ̀sìn, Al-Imam Al-Hafiz Ibn Kathir, nínú tafsir wọn, wọ́n ní la tusmi'uhuma qawlan sayyi'ah má jẹ́ wọ́n gbọ́ látẹnu rẹ ọ̀rọ̀ burúkú wọ́n sọ̀rọ̀ burúkú sí wọn hátà wàhálà tàfíf débi wípé gbólóhùn uf alladhi huwa adna maratibil qawli sayyi òun ló kéré jù nínú ọ̀rọ̀ téèyàn lè sọ sí àgbàlagbà kágbàlagbà ó fi rò bóyá ọ̀rọ̀ wọn súyàn òní uf ọlọ́run mú ọ̀rọ̀ ó sú mi èyí tó kéré jù ọlọ́run ní kéèyàn má sọ. tọ́bọ̀ wá jẹ́ pé ọlọ́run ọba ní ká má sọ ọ̀rọ̀ tó kéré jù yìí bó wá ní ọ̀rọ̀ tó jù yẹn lọ ẹnìkan wá ń béèrè pé ọlọ́run kú ní a máa ń nà wá ó ní ká má sọ úfù wọn ò sọ uf ṣùgbọ́n ò gbé gbàdú fún yẹ níbo lọ́run ti sọ ọkùnrin àwọn amọ̀gbọ̀n lójú wà ọmọ úfù òun ò dẹ̀ ṣe úfù sí wọn rí ìwọ ti gbàgbé wípé tó bá ti lè mú ọmọ ṣe uff sí wọn ìyún lè ní ó fi kéré jù nínú ọ̀rọ̀ burúkú sáwọn tó bí ni àfáàwà al búnú Ali wọ́n gbà wá marfu'an wípé law alima Allahu shay'an adẹ̀nà min uf làhàrọ̀mà pé tó bá yẹ pé gbólóhùn míì tún bẹ tó tún kéré ní fífà bùkù kan òbí ẹni méjèèjì tó ju uf lọ ni ọlọ́run tún sí ìyẹn náà ní haram ìyẹn túmọ̀ sí pé uf ó kéré púpọ̀ kódà uf kò ní túmọ̀ gbajúgbò tí ìgbàtí pé ah, kí ló ṣe ó ṣe síọ̀ sí mi kí ní jẹ́ síọ̀ bó ṣe sọ́ọ̀ náà ní jẹ́ síọ̀ síọ̀ àbẹ́ẹ̀ náà kọ́ ló sọ nǹkan yẹn náà ní sí ọ kò ní túmọ̀ ju bó ṣe dùn òun náà ni àwa la ní sí ọ lárúbọ náà pé uff ìtumọ̀ ní tó ògùn àmì ògùn yìí uff wàhálà ń ti pọ̀ jù ọlọ́run ní má sọ bẹ́ẹ̀ ìgbà mí èèyàn á ṣe uff nígbà ní kò ṣe ó ṣe ṣùgbọ́n kàn ṣe ó dá mú tó gbọ́ ọlọ́run má ṣe bẹ́ẹ̀ haramu ni ọlọ́wọ́n bá ní mọ́jẹ́ ó ṣèṣì mọ́ fún lára àbí mọ́ fi hàn mọ́ fún gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ bó tilẹ̀ jẹ́ pásìkò yẹn gan àsìkò gbó ni in tó súnmọ́ kó sọ lọ́rọ̀ tó fi máa fura pé ọ̀rọ̀ rẹ̀ sọ yóò máa sọ òun náà kọ́ إما يبلغن عندك الكبر أحدهما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما Ọlọ́run ọba ó ní wàlá tákùn láwọn máa ń àwọn olùmọ̀ tẹ̀sí wọ́n túmọ̀ rẹ̀ lọ́rọ̀ tó pọ̀ wọ́n ní táwọn òbí wa nígbà tí wọ́n bá dàgbà bàbá mi ló jókòó nu mọ́sálásí tó bá ti pẹ́ jù ń bẹ ó ti tọ̀ yẹn ṣẹlẹ̀ rí ní mọ́sálásí jimá àkúrẹ́ kó tó di pé wọ́n tún kọ́ bàbá yìí máa tètè dé mọ́sálásí àwọn bàbá tí máa tètè tí wọ́n gbọ́ búrẹ́ là lọ́wọ́ láti bí aago mẹ́sàábọ̀ mẹ́wàá nígbà náà wọ́n ti mọ́sálásí o bàbá yẹn àgbàlagbà yóò gbọ́ búrẹ́là lọ́wọ́ ọmọ bí ọmọ ọmọ kan wọ́n bá mú wọ́n jọ lọ́wọ́ jọjúmọ́ bàbá yẹn wá jókòó síwájú báyìí èmi náà yóò tó ìdí mọ́lásí mo dúró lẹ́yìn central mosque àkúrẹ́ ó ti pẹ́ kán tó tọkọ́ ìgbà tó wá di wípé bàbá imam kọ́lọ̀n kó bá foríjì wọn wọ́n ti wọrí mímbàrì àwọn èèyàn wọ́n ń fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn àbáwọ̀ mọ̀ nǹkan kan ó ti tọ̀ àgbàlagbà òun gbọ́ ọmọ àwọn èèyàn náà wà ó ah, bàbá ìdílé kí ló dé ààyè tí mo dúró kò sí rè á ah, sọ pé ẹlòmíì ọgbà yìí bàbá kí n lè ráàyè wájú lóde tèmọ́ dé mọ́sálásì àyè bàbá ò gẹ́ẹ̀tì fẹ́ sọ bàbá bó láti wá sọ kúlẹ̀ títọ̀ ẹwọ ìmọ̀ kírù rẹ wá jẹ́ ọmọ bàbá òun kọ wà mọ́sálásì kọ wá sẹ́wọ́ sọ pé àwọn bá mi rẹ̀ ti bó ló ṣe fi so ní jágbe máa pé irú adójútì ni bàbá wo ó gbúdọ̀ sọ bẹ́ẹ̀ bó bá rí tó lè fi nù sí fìlà orí ẹ kó má fi nù má bí mílẹ̀ nìpé tó bá fẹ́ kí nù tí rẹ̀ rẹ̀ kó débìlà sọ́ọ́lẹ̀ obìnrin lọ́ba ìtàbẹ̀ bá dílé ọmọ fún má jẹ́ bàbá yìí ó fura pé n tó ṣe yẹn ó kú ọ ní ríra níbi tá a bá dé ìyàbẹ̀ lọ nínú àdúrà tá a máa ń ṣe ní pé àwọn tí wọ́n bí wa lọ ṣe wọ́n ní fìtínà fún wa má ṣe wọ́n lẹ́nu tó pé tán bá fẹ́ yàgbé wọn mọ̀ yàgbé ara ọlọ́mọ bá ṣe wọ́n bẹ́ẹ̀ torí pé a mọ̀ sú ni ọlọ́run má fi wọ́n fìtínà wa má sì fi àwa náà tó bá dìgbà ogbó má fi wá fìtínà àwọn ọmọ tiwa náà má fi wá fìtínà àlùmà ó tó ládùá ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó gbó bá ká òun mọ́bẹ̀ yẹn nínú àwọn tó bí wọ́n Gbogbo àwọn èèyàn wá ń yẹ bàbá yìí sílẹ̀ nínú mọ́sáàsí. Kò mọ̀ pò ń tọ̀ ẹwẹ̀ mà. Kìí dẹ̀ ṣe ìtọ̀ kékeré, ìtọ̀ tó sàn, kò mọ̀. Ẹ̀wòṣẹ́ ọpọlọ asọ́kọlọ ló ń ṣiṣẹ́ tó fi màkútọ̀ ń bọ̀ ọlọ́run ọba ní tó bá rí bẹ́ẹ̀ wà látàkó láwùmọ́ ọlọ́run ọba ní má ṣe ṣí ọwọn bẹ́ẹ̀ sì máa كريما وقل لهما قولا nítorí pé nágúnmọ́ kíka Kùránì ó ní ṣe pẹ̀lú ìtumọ̀ tó ń bá rìn kò gbọ́dọ̀ jẹ́ kó ń wòkè ní wàkúláhùn máa káọ̀lá ń kẹrí mákùn kò rí bẹ́ẹ̀ ó gbúdọ̀ wálẹ̀ ni torí pé ibi tọ́rọ̀ yẹn fẹ́ ṣubú sí wà kó láhùn máa kàólà kẹrí ìmá kùránì kọjá pé dúdún ohùn sí torí pé gbogbo ẹ̀ ló ń bá túmọ̀ lọ ọlọ́wọ̀n bá níwọ́kùn láhùn máa kàólà ń كريما وقل لهما قولا ọlọ́run bá ní ọ̀rọ̀ àpọ́nlé náà ni ó máa bá wọn sọ a mú ìtumọ̀ kan wá lánàá nínú ọ̀rọ̀ àpọ́nlé sáwọn tó bí wa tí wọ́n bá ń ṣe tó kù díẹ̀ káàtù bàbá fẹ́ tún wọn ṣe ká tún fi àpọ́nlé ká fi gbọ́rọ̀ yẹn kalẹ̀ àsìkò òun tó bàbá rẹ̀ ń tayò níwájú mọ́sáṣí ọmọ sì ní ìmáàmù gbogbo àwọn jàmáà ń wọ mọ́sálásí bàbá tó bí ọ ó ń tayò pa abẹ́ tó fi sí gílẹ́tì kọrùn ọwọ́ á sọ pé bàbá ṣe gbọ́ pé wọ́n pèrò ìtumọ̀ tó ń sọ ni pé halifu àwọn ìbára kan ó ti pamọ́ ìtumọ̀ pé ṣé etí yín di ẹ pé wọ́n pèrò wọ́n lè máa rò pọ̀ sọ pé tirẹ̀ ó ti wà nínú ọ̀rọ̀ so ti yé ó ti wà ń bẹ̀ almaana almafu yajibu mada hadfu torí pé nta ti gbọ́yé nìyẹn pé ṣe àìgbọ́ pé wọ́n pè mí tí bàbá òun bá wá fẹ́ fún ọ lésì rẹ̀ etí méjì ni yorùbá ni mi sọ bẹ́ẹ̀ sà àà kò ní ìdí ọ̀sẹ̀ sọ àbíkọ́ ọ̀sẹ̀ bàbá ṣé ẹ̀rí kí ní ni pé mi ò rí náà lójú mi fọ́ ni kàkà tó fi sọ bẹ́ẹ̀ owó ètí ẹ̀fẹ̀ kan sọ pé bá mi ẹni kí n bá ẹrọ mi jáde ó ti mọ tó sọ sábàbí wá gbé wá gbé wá ó kọ̀rẹ́tì ẹ̀ náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àìkíyèsí èyí ni wàhálà fi máa ṣẹlẹ̀ nínú ilé láàrin ẹ̀yin àtàwọn òbí tí wọ́n bí lórí ọ̀rọ̀ pé ẹ súnnà àwọn bàbá yìí náà ọ̀pọ̀lọpọ̀ ohun iṣẹ́ níbi bàbá tó ṣe wípé láti ọmọ ọdún mẹ́wàá ni wọ́n ti gbàgbé ẹ̀ sílé kéwú oròkò fáfá rẹ̀ fá ìwọ̀nba tó rí mú nílé kéwú lẹ́yìn ìgbà tó kẹ́ àdàrí ó sì ka tẹ̀fsíìrì jùsẹ̀ àmà ó sì lo ohun tó lé ní ọgbọ̀n ọdún nílé kéwú wá ń sọ pé bàbá ẹ̀ mímọ̀ kò ní gbà Ah, ohun ah, ní mà báwo ibo iye mi mo bí ọ àdíìsì wo ló ń gbé bọ̀ méjì ni àkọ́kọ́ àdíìsì tí wọ́n ń sọ yẹn bàbá yóò mọ gbogbo yẹn wọ́n ládìsì kan dọ̀ yìí pé èwo ní dọ̀ yìí ó gba sùúrù mi mọ bó ṣe fẹ́ ṣàlàyé pádìsì tí bàbá yẹn ń sọ pé dọ̀ yìí fún ni tí ẹni tó bá tiẹ̀ mọ mùsọ́lá àdíìsì lẹ́ẹ̀ máa sọ pé àdíìsì kan dọ̀ yìí gbogbo dọ̀ yìí fún yẹn bó ṣe gbánu ó sì mọ ẹgba tó ń jẹ lórí àdìsí kọ̀ọ̀kan níwájú àfá rẹ̀ ṣẹ́gba tó jẹ ló fẹ́ sọ ni ìwọ wá rọ́bìṣì gbogbo bàbá ẹ̀wọ̀ gbogbo yẹn àdìjọ yìí ìfọ̀ ṣé kàlà bá ní wọ́n tó àbá àdìsí wọ́n tà àbẹ́ ìgbọ́ da ntọ́ jẹ náà dọ̀ àbá náà ọ̀rọ̀ àpọ́nlé látún fi tún wọn ṣe gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bí wa àwọn olùmọ̀ tafsir wọ́n tún ní gbólóhùn tọ́lọ̀ wọn bá ní waqul lahuma qawlan karima ayé lá àfọ́ àwọn Umar bin Khattab min tariki ay la tamtani'u min shay'in yuridanihi nǹkan táwọn méjèèjì bá ń béèrè lọ́wọ́ rẹ tó sì ní lọ́wọ́ má hànà wọn kò ní fún wọn tí ìbá ti ṣe nǹkan tọ́lọ́run lòdì sí tó bá ti ní nǹkan lọ́wọ́ ó fún tí ò bá ti jẹ́ ìtọ́lọ̀ lòdì sí gbà dáàmù kí ní ó wà náà bẹ̀ àà plan tó pọ̀ lórí ẹ̀ plan wọn nínú plan yẹn àwọn làkọ́kọ́ lẹ́yìn ọlọ́run bákan náà àwọn olùmọ̀ tafsir wọ́n tún ní wa qul lahuma qawlan karima látọ̀dọ̀ àfọwà Urwa ibn wọ́n ni látàmìnáhùmà ṣe'an àrọ́ọ̀dá bọ́n bá ṣe láwọn fẹ́ sí tí ò bá ti takòtọ́ lọ́n tànábì ìwá lè máa rò pé pẹ̀lú ìwé tí wọ́n kà bó ṣe yẹ lè nǹkan mi bẹ pẹ̀lú òye tí wọ́n ti ní tá bá ṣe báyìí yóò yá ṣùgbọ́n <laughs> ni ó jọyọjá ju ti gbà bí wọ́n ṣe wí yẹn ẹjá gba bíbí lọ́yà pé hmm, rárá ìbí ni nínú wa kó láwù máa kàwò láàrín ìgbà mi ń bẹ ojúdé èèyàn fi wo nǹkan ọ̀tọ̀ nínú àlámọ̀rí ọ̀rọ̀ ayé kìí ṣe tẹ̀sí ó ojú táwọn tó bí mi tí wọ́n fi wo ọ̀tọ̀ méjèèjì náà ló ní maslaha ṣùgbọ́n kan ó tẹ̀wọ̀n jù kan lọ tí ẹ lè tẹ̀wọ̀n jù tí wọ́n lọ ṣùgbọ́n táwọn ó fi mọ ti ẹyẹ àgbà ti gbà lára wọn wọn ò lè gbọ́yé bò sí bó ṣe púrùfù ẹ̀ tètè ya gba ti wọn lókùrùgbà tó yẹ pé ibi kankan náà ni ó padà já ìkákan lè yá jù lọ. àyà yìí ti tó fún ọ kó o fi mọ dájọ́ ohun tó pọ̀ láàrin wa àtàwọn tó bí ọ lókùrùgbà tí èdè pé wọ́n gbé ọkọ lọ lọ ìwọ lè fẹ́ kó yá káwọn ò fojú kó pẹ́ gbà fún wọn bẹ́ẹ̀ wàkúnlá umá káwọlá kẹrẹ máa wàkúnlá umá káwọlá kẹrẹ máa látùsàmìhìmá mọ́ láàkọ mọ́ wọn lórí bàbá rẹ̀ mọ́là ojú bàbá rẹ̀ ní gbèwò bàbá rẹ̀ ní gbèwò mọ́là ojú wọ́n mọ́ láàkọ máwọn tó bí ọ lérí àwọn ìran mí ń pé wọ́n mọ̀ pé bàbá wọn ló kọ́ nínú otaku àyà yìí nìyẹn bákan náà kú níyà wọn má máa fi pè wọ́n bàbá tó bí ọ ni wọ́n sì tún bí àbúrò rẹ kan tí ń jẹ́ làtí bá làtí ìwà aláìlẹ́kọ̀ọ́ ni bá làtí tí ọba bí làtí ọmọ pẹ̀lú ọkọ̀ ni bàbá rẹ ẹ̀rọ kẹ́lẹ̀ mọ́ síbẹ̀ bá fún sọ bàbá ẹ̀ ni o ṣé fún sọ nìkan ló bí ìwà yẹn ìwà alẹ́ àwọn àbáàná sọ ẹgbàá ká ti sọ̀rọ̀ bákanáà nínú ìwà aláìlẹ́kọ̀ọ́ ó náà ní kéèyàn ó máa fi gbólóhùn àìlápọ́nlé báwọn òbíyàn sọ̀rọ̀ ẹ̀ tó ń pè mí ni tó ń pè bàbá rẹ̀ ní ẹ̀ ṣiṣẹ́ ń pè mí àbí só ń pè mí ní agbègbè táwa wà kò sí ẹ̀kọ́ ọmọ tó lẹ́sìn ní sí ọ̀lọ́kọ̀ wíìlì ta lọ́mọ ẹ tí ó kọ́kọ́ ṣáájú lọ àmọ́ bẹ́ẹ̀ náà ni Labarakallahu fi ilmin biladini. Labarakallahu fi ilmin biladini. Labarakallahu fi lọ́yà biladini. Labarakallahu fi lọ́yà biladini gbogbo àwọn nǹkan ẹ̀sìn láàáfí gbádùn ayé àgbọ́yé ẹ̀sìn àti ìmọ̀ níṣe kákan mọ́ sí hànàhànàhàn rárá ìmọ̀ ẹ̀sìn lèyàn fi lọ ayé tèyàn fi gbádùn ayé àwọn òbí tí wọ́n bí wa bí wọn bá wá tú sí láyé mọ́ nínú dáadáa tá lè ṣe sí wọn inna abarral birri ẹ́ wúdà àbíyì sallallahu alaihi wasallam anábì ní nínú dáadáa tó mọ́ tún lè ṣe sí bàbá ẹ̀ nígbàtí bàbá rẹ̀ ò bá sí láyé mọ́ àwọn tó bá jẹ́ aṣọ ara bàbá rẹ̀ tó ń já lásùmọ́ wọn tó ń já lájọṣe sẹ́fẹ̀pẹ́ ẹlòmíì wọ́n èé ṣe fámílì ṣùgbọ́n wọ́n sábà ara wọn irú ọ̀rẹ́ bàbá rẹ̀ náà tó bá ti rí máa ṣe dáadáa sí gbogbo dáadáa tó ń ṣe yóò máa rántí ah! ọ̀rẹ́ kù ọ̀rẹ́ bàbá rẹ̀ lóòótọ́ ìwọ̀n ìṣe fámílì àmọ́ wọ́n sáàbà ara wọn wọ́n dẹ̀ lè jẹ́ sam fámílì bàbá rẹ̀ àtàbúrò bàbá rẹ̀ wọ́n sáàbà ara wọn bàbá rẹ̀ ti lọ àbúrò bàbá rẹ̀ wọ́n rà rẹ̀ gbogbo dáadáa tó ń ṣe sí bàbá rẹ̀ yẹn nígbà tí bàbá rẹ̀ ti lọ àbúrò bàbá rẹ̀ kan bẹ tó ṣe wípé five and six ni òun àti bàbá ẹ̀ gbogbo bí ẹjọ́ mọ́rí wọn papọ̀ ní gbogbo nǹkan yóò wá ṣí tiẹ̀ sórí àbúrò bàbá rẹ̀ yẹn bó ṣe ń ṣe ó mọ̀ ṣe bẹ́ẹ̀ fún náà nínú ṣíṣe dáadáa fún bàbá tó bí ni nìyẹn ẹwọ tánàbì kọ wa eléyìí sọ̀rọ̀ pé ẹ̀sùn náà dánú sí nìkan gbogbo àwọn nǹkan yẹn kúbẹ̀ á lò àwọn tí wọ́n bá bàbá wa lògbà àwọn tí wọ́n bá bàbá wa sábà àwọn tó ṣe pé ìyá wa òun ẹlòmí ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ kan bẹ́ tó ṣe pé à ah, òun àti ìyá rẹ̀ báyìí wọn ìfira wọn lẹ̀ ṣùgbọ́n ìyá rẹ̀ ti lọ àbúrò ìyá rẹ̀ yẹn máa wá kan kan bù gada wá lọ mo ní wá kí náà bó ṣe lọ mọ́ ń kíyà ẹ̀ lọ máa kí bọ́ọ̀ bá ti ń kíyà yọ mọ̀ rántí yóò bá sì yóò bá mọ̀rọ̀ sọ yóò bó ní ah, ebú òjá gbọ́ Yorùbá mọ́ nǹkan ṣe wá àṣìmẹ̀bú ọ̀hún sọ náà o àgbàlagbà yóò ní okú àìgbàgbé okú ìfọmọnìyàn ṣe okú ọ̀rọ̀ yá gbogbo yẹn ló nítumọ̀ okú àìgbàgbé gbogbo àwọn nǹkan yẹn nínú àṣà Yorùbá àṣẹ́sùnà ti sọ fún wa anábìnrin inna àbárọ̀lbìr àyẹ́sìlẹ̀ mẹ́rin ó dàbí nínú dáadáa táwọn òbí wa bá lọ tán ó náà làwọn tó bá bá wọn tó bí wa sábà nígbà tí wọ́n ń bẹ láyé ká má gbàgbé wọn ká máa ṣe dáadáa sí wọn wà kó rọ́bìnrin amóhùnmá máa ká máa rọ́bà yá ni sọ́dí rọ̀ ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا فإنه كان للأوابين غفورا ọlọ́run ọba mọ́ máa fi inú fúúsìkún ọlọ́run ọba ma ti ń bẹ nínú ya kó wá ọlọ́run ọba ti ń bẹ nínú báyà ẹnìkọ̀ọ̀kan wá náà àwọn haúsá tọ̀wọ̀ yorùbá ni kó wá rọ̀bùkún wọn aláǹbí máa fi nùfúùsìkún ọlọ́mọ tí ń bẹ nínú gbáyẹ nìkọ̀ọ̀kan yín yorùbá nìyẹn ṣùgbọ́n tá a bá ti sọ kó wá ń bẹ̀ yẹn a ti sọ di yorùbá náà rọ̀bùkún wọn aláǹbí máa fi nùfúùsìkún ọlọ́run bá máa ti ń bẹ nínú gbáyà kó wá yín. rọ̀bùkún wọn aláǹbí máa fi nùfúùsìkún. ẹlòmíì fẹ́ ṣe kù sí ẹlòmíì àsìkò tó tó mọ dáadáa yẹn àwọn òbí yẹn ti lọ ah, ọmọ ṣe o gbogbo àtàwọn òbí òun bẹ láyé ẹ̀sìn òyéhùn ìbáṣepẹ́sì yéhùn bó ṣe yéhùn báyìí àwọn ah, bá ṣe dáadáa sí wọn rọ́gbọ́kún aláwọ̀ bá ti rí ọkàn ẹnìkọ̀ọ̀kan ẹni tó fẹ́ ṣe tí kò ní ọlọ́wọ̀n bá ti rí ẹni tó ṣe kó ní bó ṣe fẹ́ ṣe ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ yóò wá máa dùn ó fẹ́ ṣe púpọ̀ díẹ̀ ni ó wá máa ṣe inú rẹ̀ wá ní dùn bá ọlọ́run mo fẹ́ ṣe jù báyìí lọ mọ́ jalè. ọmọ mi ń bẹ tó jalè nígbà tí wọ́n wá mú tí wọ́n ń bílẹ̀ pé ṣe tó fi jalè ní à wọn ò sáré jalè àwọn pẹ́rẹ́ǹtì wọ́n ṣe wàhálà lórí òun wọ́n tàn ní us òun jáde kò ṣiṣẹ́ òun rí wọn ìyà ń jẹ wọn ọ̀rẹ́ òun kọ́ bá introduce kìíní ìsọ̀hún àníyàn òun kìí ṣe torí tara òun kóun fi tọ́jú àwọn òbí òun náà tó bá rí bẹ́ẹ̀ má jalè ìwọ̀n bẹ́ èyí tó bá lè ṣe yẹn náà gbìyànjú ẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ lówó pípè lásán ìlọ́ọ̀bẹ̀ wọ́n wò lásán ربكم أعلم بما في نفوسكم ربكم أعلم بما في نفوسكم ọlọ́run ọba máa ní ẹ̀kọ́ wa ẹlòmí ń ṣe fáwọn òbí ẹ níṣe àṣehàn ni àníyàn tí kó wá bí ń ṣe ẹlòmí ń bẹ nínú fámílì ń ṣe ṣe torípò nìkan ló ń bò láṣìírí kò fẹ́ kó bí yẹn kán rántí àwọn ọmọ tó kù ṣépè mọ́ àwọn òbí yẹn náà wà máa ṣépè fáwọn tó kù àti ìbá ṣe pé bọ̀ da yín bàbá bímọ kankan mọ́ bó so nìkan ó tó lọ́mọ àwọn yòókù inú wọn wà máa bàjẹ́ káwà mọ́ mi kò rí bẹ́ẹ̀ ní nínì ẹgbọ́n wa tó ní náà ní ṣe wọ́n serious wọn serious bẹ́ẹ̀ sì ni àwọn náà fẹ́ ṣe àwọn òbí yẹn ti ní tí wọ́n fi ń wọ́n báwọn àbúrò yẹn ṣe gan kò ní nítumọ̀ lọ́dọ̀ àwọn òbí yẹn torí pé táwọn ó ṣe yóò kéré pọ̀ sẹ́ni tó ní púpọ̀ àwọn òbí yẹn a máa gbá àwọn yẹn ṣe pé pé ẹ káwọn bá bímọ láyé kó sì wá nìkan wọ́n bá ń sọ bẹ́ẹ̀ máa sọ fún wọn pé èyí tí mò ń ṣe yìí náà àjọ ń ṣe náà ibi tó bá ti fi sí náà láti ń ṣe ó sẹ̀ sọ́dọ̀ mi lé nínú ìyẹn ó lè dọ̀lá kó sàbúrò mi náà ni ó máa ṣe gbogbo wa ní ẹ máa ṣàdúrà bó ṣe gbọ́dọ̀ máa sọ nìyẹn torí pọ́lọ́ ó tún wo àníyàn tó fi ń ṣe nǹkan yẹn tí àníyàn kí ọlọ́run ọba ní rọ̀bùkún mọ́ aláǹbí máa fi ìlú fòó ṣe kan ẹlòmí ń pẹ́ ilé ọdún tí bá ń bọ̀ yóò sì lọ ra àgbò tó da ọdún kọ̀ọ̀la ọdúnkọ̀túnla yóò já síwájú bàbá báyìí àgbò ọdún yìí rè gbogbo wa lára ìrọ́sìn oníkan lọ́ra gbogbo wa àtàwọn àbúrò mi gbogbo aládáwó àgbò ọdún yìí rè bẹ́ẹ̀ sì ni ó nìkan ló rà tí bàbá lẹ́sàn kan tí ó sàn sí nítorí ló fi ṣe rọ̀bùkún wá lábí máa fi inú fún sí kan rọ̀bùkún wá máa fi inú fún sí kan ọlọ́wọ́ bá ní mo ti mà níyàn tẹ́nìkọ̀ọ̀kan yín ní ṣe dáadáa sáwọn òbí tó bí bọ́bá ti pà níyàn dáadáa náà lẹ fi ń ṣe ibẹ̀ bá jẹ́ni ọlọ́run ọlọ́run ní dùn yín ládàá láyé àtàlìkìyàmà bọ́bá ti yóò sàn yín lẹ́sàn yẹn láyé látàlùkìyàmà ọlọ́run bọ́ sàyín lẹ́sàyín takúnú sọ́lẹ̀hìn fàínàwó kànà lélé àwọ̀wà bí nàgà fóòrọ̀ fàínàwó kànà lélé mú bá ṣe pá níyàn tọ́lọ́run lẹ́fí ṣe ọlọ́run nígbàgbé yìí ẹ̀rí wípé ẹwu alukur'an àwọn tá a bá jọlọ mọ kí ẹ jẹ́ káwo ṣe àkọ̀rọ̀ yẹn bí ṣe ń bọ̀ ìntàkùnú sọlẹ̀hìn ọ̀rọ̀ yẹn dúró ń bẹ̀ ṣe ẹ̀kọ́ àmọ́ retí ìjàwábù ẹ̀ ìntàkùnú kí lọ́wọ́ kí ni ó wà á tẹ̀lé fa ìnáwó kan ìkìtọ́hùn ń bẹ láàrin ìtàkúnú sọlihin àti fàínà òkà nàlẹ́lẹ́ àwọ̀ ọ̀rọ̀ kan ti kúrò ń bẹ̀ yẹn ṣùgbọ́n lóye ní òye ní Kùránì ò fi gba gbogbo bí ló fi wà summarize torípọ́lọ̀ wọ́n sọ̀rọ̀ kékeré ìtumọ̀ tó pọ̀ wà ń bẹ̀ إن تكونوا صالحين Bẹ́ẹ̀ bá jẹ́ ní eré pẹ̀lú àníyàn dáadáa tẹ́ fi ń ṣe dáadáa sáwọn òbí tó bí yóò san yín lẹ́san dáadáa. Bẹ́ẹ̀ bá wá níbi tẹ́ kù sí ní ìjẹ́tọmọnìyàn ló tó wá kàn fa innahu kana lil awwabin. غفورا إنه كان ọ̀rọ̀ méjì ló faraṣe láàrin takúnú sọ̀rìhìn kókó àkọ́kọ́ ni pé tó bá ṣe wípé àníyàn dáadáa lẹ ń ṣe yóò san yín tó bá wá jẹ́ wípé ẹ díẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣètò yẹn ẹ̀rí ṣètò bẹ́ẹ̀ tó tó wá kàn fà iná òkà náà lílé àwọ̀ bí iná bá fún rọ ẹlòmí ah, ó wà mọ́ ọ̀rọ̀ pé ọmọ sí o ọlọ́run mú fẹ́ sí ọlọ́run ọba òun ti rí àníyàn gbogbo ẹnikẹ́ni tó bá wá àwàbùn àwọn àfọ́lùmọ̀ tẹ̀sí wọ́n túmọ̀ sí àtàwàbùn gbogbo àwọn tí wọ́n bá wá ń tọrọ àforíjì pé ah ọlọ́run ah mo ti kíyà mi ó sunkún rí nítorí tèmi mo ti jẹ́ kí bàbá tó bí mi ó sunkún nítorí tèmi ah ọlọ́run foríjì àfá kan jọ́ kan ó ní gbogbo ògbà inú òun máa bàjẹ́ tó ń bá ti rántí ọjọ́ kan Ọlọ́run rántí àwọn wà lóko bàbá wọn wá ti lọ oko lábà àáfà kan wà tí mo ń ká wọn kí bàbá wọn tí bàbá wọn bá wá toko dé ó yẹ káwọn ó tẹ̀lé bàbá wọn lọ sóko bàbá àwọn ò ní dá wọn tẹ̀lé àwọn lọ oko bàbá àwọn nìkan náà lọ dúró sẹ́sẹ̀ ẹ máa lọ lè kí táwọn ọba lọ bàbá àwọn máa báyà wọn jà ó ní nígbà wá wì bàbá ti lọ òun lọ sọ́nà àlèkè òun lọ sápamọ́ sínú gbogbo ní bàbá ṣe bọ́ sọ́nà òkú òun padà sábà ó níbi yáhùn ṣe rí wọn yáhùn bá ń parí pé ọyá àfira àfira ó lóun òun ò lọ mo ní kò kọ torí pé bàbá àwọn ìyá àwọn òun ò lọ ń sá eré tó náà gbogbo agbára níyà òun fi ń sáré tẹ̀lé òun lẹ́yìn ní ọ̀nà àbà yẹn odò kan wá ń bẹ téèyàn ó dá kọjá ṣe mọ̀ pé àwọn odò kí é sódò ńlá odò téèyàn kàn kọjá nú ẹ̀ tí ń sàn kọjá etí irú odò báyẹn máa ń yọ̀ ó ní bóun ṣe débẹ̀ òun ti mọ̀rìn yẹn rìn para ọmọ eke òun lọ ó ní àwọn ò padà bí ṣe ń léhun níbi odò yẹn ó di wọ̀ ó ṣubú sínú odò yẹn òun wá wẹ̀yìn òun wá dúró ó ní kò wá lè dìde ó ní wá ń sọ pé kò máa lọ á olómi wa bọ̀ lójú ọ̀hún wọn láti jọ náà lòun ò sì sáńlé kí ó mọ́ ó ní ìyá òun ti wá kúrò láyé òun wá dèèyàn nídìí kéwú ìyá yìí ò pẹ́ tó fi kú tóun bá ti wá rántí ìjọ yẹn inú wọn bàdé pé ah ìjọ kan tóun bá rántí nípa ìyá òun òun wá ti dèèyàn ńlá nídìí ẹ̀sìn ìyá yìí ṣe wàhálà ìyá yìí ò sì láì máa إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا فإنه كان للأوابين غفورا ọlọ́ni aláforíjì lòun gbogbo ọwọ́ tó ti fọmọdé tó fi ṣàṣe má ṣe sáwọn tó bí ọ tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run kódà kan mọ́ sí láyé má tọrọ àforíjì fa iná òkà nàlélẹ́ àwùwá bí gbogbo ẹ̀yin tẹ́ ti pa àwọn òbí yín lẹ́kúrí tí wọ́n bá ń bẹ̀ láyé ẹ lọ pa wọ́n lẹ́rìn padà mélòó mélòó ni nǹkan tẹ́mi fẹ́ ṣe tí ìdẹ́ ṣe pé nǹkan yẹn jáṣe ọlọ́run lọ́ràn yẹn táwọn òbí ọ̀sọ̀ wípé mi ìfẹ́ kò ṣe ó ti parí náà tẹ́ bá ti nífẹ̀ẹ́ sí mi ṣe máa Imam Ahmad bin Hanbal ó ní gbogbo àwọn ẹgbẹ́ mi ni wọ́n máa ń lọ sí wàhọ́ albahar láti lọ kẹ́kọ̀ọ́ wàrọ́ albahar nígbà yẹn ìlú tó jìnà síbi tí wọ́n wà ní tó yẹ pé wọ́n padà gun ọkọ̀ ojú omi tí wọ́n fi lọ kéw pé tí wọ́n bá dé wọn kún kẹ́kẹ́ nímọ̀ olóhùn wá lọ báyà òun pé èmi náà fẹ́ lọ tèmi náà lọ kẹ́kọ̀ọ́ níyà àwọn tó pé ìwọ nìkan ló wà lọ́wọ́ mi wọ́n wà gun orí omi ọkọ̀ àti lọ́dànù má lọ ó ní tí ò ní wọn lọ alùbáríkà tiẹ̀ ó sì ju gbogbo àwọn tó lọ lọ Imam Ahmad wa Muhammad ó yẹ káwọn òbí ó lè gba àwọn nǹkan kan lọ́wọ́ wa tí kì bá ti ṣe pé forí sọtọ́ lọ́n tànábì o kí wọ́n wá ní kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ bàbá rẹ̀ ó gbà lọ́wọ́ tí ìyá rẹ̀ bá ti bá sọ̀rọ̀ yóò gbọ́ ẹ ká ní a fi ń sin lọ látara wọn ni gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń bẹ láyé jẹ́ kí wọ́n rí nǹkan yẹn lára rẹ̀ tí wọ́n bá wá sí láyé mọ́ ma tọrọ àforíjì fún wọn fa iná ooo nítorí àsìkò tó ti lọ ọ̀rọ̀ ọmọ Amir asàdéhùn lánàá abá ti sọyún àádá tẹ̀síìrì tèmi dúró bá a ṣe wá kàkalẹ̀ yìí ká tó mọ tó àyà yìí lọ síwájú ọlọ́run wá fi àyà àfi kan síbẹ̀ a gbọ́dọ̀ kúrò lórí àyà yìí àfi ká sọ àyà àfi yẹn kí láyà àfi yẹn wà ń já adáka àlàǹtò ṣèrìkà bí mẹ́lẹ́sà lákàbí ẹ̀ẹ́lì ṣùgbọ́n táwọn òbí yẹn tán bá fẹ́ fi ra wọn sípò ọlọ́run ànígbà hmm, fún wọn. àlàyé tìyẹn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ni tí òfin ní dàrú mọ́ wa lọ́wọ́ pẹ̀lú ògbọ́ ọlọ ní tẹ̀fsíìrù tọ́lá inṣọ́lá akẹnubọ̀bẹ̀ yẹn èyí tá a fẹ́ mú jáde ń bẹ̀ wípé kéèyàn ó ṣe dáadáa sóbí èèyàn méjèèjì nínú nǹkan tí fi máa ń nípò níwájú ọlọ́ni ẹlòmíín bẹ náfìlà rẹ̀ kọ́ ló pọ̀ ààwẹ̀ náfìlà rẹ̀ kọ́ ló pọ̀ kódà kìí ṣe pé kéwú lókè tó fi dẹni ọlọ́run ó di wòlíì ọlọ́run látara dáadáa sáwọn òbí ẹ̀ ló fi jẹ́ pé inú téèyàn fi dẹni ọlọ́run púpọ̀ téèyàn fi súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí tábí èèyàn sì máa gbà tọ́ọ̀bẹ̀ lọ́run báyìí tí ó sì máa pàṣẹ sí lójú ẹsẹ̀ ìṣẹ̀lẹ̀ birrul walidayn kí o sì dára sáwọn òbí ẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n rí ọmọ orí ọ wọ́n pọ̀ bẹ lọ́n fún ọba ìwọ́n sì mọ̀ sun ẹkún látara dáadáa tó ń ṣe sí wọn bó làdúrà yẹn ò ṣe nígbà àfọ àwa Umar ibn Khattab ó ní káànà Umar ibn Khattab àfọ Umar ibn Khattab radiyallahu ta'ala nígbà tó wà lórí khalifa yóò mọ̀ sọ fáwọn èèyàn wípé nínú ìlú Madina tá a wà yìí àlejò ń wọlé ṣùgbọ́n ìdá àtà àlẹ́ àmúdáàdù ahlil Yaman gbogbo ìgbà táwọn èèyàn tí wọ́n bá wá láti Yemen tẹ́ bá gbọ́ páwọn èèyàn kan wá láti Yemen ẹ jẹ́ kí n mọ̀ tán bá ti ní àwọn èèyàn kan wọ̀ láti Yemen Umaru lọ béèrè yóò ní àfíkún òwe ìṣòbùnà ààrẹ yóò béèrè pé nínú ìyẹn Yemen tẹ́wà ìjẹ́kùnrin kan tí ń jẹ́ Uwais ń la bàbá mọ́ pẹ̀lú àwòṣù Uwais ṣé Uwais ò sí láàrin níjọ́ bá tún gbọ́gbọ́ àwọn tó yóò tún lọ níjọ́ kan ló bá àwọn kan wá Yemen bá tún ara lẹ́yìn ara Yemen làwọn àfikún sẹ́ni tí ń jẹ́ wà gan ni wọ́n náà ó ní bẹ́ẹ̀ ni mọ̀rọ́d pọ̀ tó wá láti inú fámìlì ó tún jẹ́ láti nu fan kọ́là náà ó lè mí náà lẹ́ ń pè èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ fàkánà bí ka bárọ̀sún fàbàrà tàmí nìhu ó ṣé wọ́n lẹ́nu tó yẹ pé àìsàn ẹ̀tẹ̀ ó ti ṣẹlẹ̀ sí ọ rí ṣùgbọ́n ọlọ́run ti mú kúrò ìlà mọ́wòdì àdìrámì díẹ̀ tó kù táàfin mọ̀ pé ẹ̀tẹ̀ ti mú ọ kò ju ojú owó sílè kan báyìí lọ tó ṣẹ́kù lára oníbẹ̀rẹ̀ ni ó ń bẹ lára mi ò parọ́ èmi náà ní ó ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ kọ́ọ̀lá náà kọ́ lákàwà lídà oníyà àgbàlagbà kọ́ọ̀lá náà ó ní bẹ́ẹ̀ gbogbo ohun tí Umaru ń béèrè yẹn ó fẹ́ kàn fún àmúta náà bí sọ ni pé sẹ́ni yẹn náà ni sallallahu alaihi wasallam bó ṣe sọ báyẹn tán àfọ ipe arákùnrin kan jẹ́ kò wẹ́ ìṣùgbọ́n amiru yóò wá sínú ìlú Madina yìí máa amdad al-Yemen pẹ̀lú àwọn àwọn ikọ̀ àwọn èèyàn tí wọ́n wọ ìlú Yemen tán wá sí ìlú láti Yemen ní Murad nínú ìdílé Murad ní fún makoran yóò tún jẹ́ òdúwọn ojú owó sílẹ̀ ààyè yẹn nìkan ló ṣẹ́kù téyàn ó fi mọ̀ pé ẹ̀tẹ́ ti mú rí láhùwà lídà yóò sì ní ìyá àgbàlagbà kan wúwà bí i àbárún á yóò ṣe dáadáa púpọ̀ sí àìrẹ̀ pé mo gbọ́ tá ànábì sọ bẹ́ẹ̀ ànábì wa ni lọ aksama alọ́lá ṣé ẹ rí ẹni tẹ́ ẹ rí yẹn tí mò ń sọ ànábì ni tọ́ bá bẹ lọ́n báyìí la àbárà ń tọ́ sọ lójú ẹsẹ̀ yóò máa rí bẹ́ẹ̀ ní ìsàbẹ̀ o ànábì ti sọ̀rọ̀ sílẹ̀ kódà ànábì jáde láyé kí Umaru tó rí ìlàwọ̀ akọ̀sàmà alàlá tó bá gbé nǹkan kan síwájú ọlọ́run làbára bó ṣe sọ ẹ̀ náà ni ọlọ́run sì máa gba nǹkan yẹn lójú ẹsẹ̀ ànábì wa ní àfọ Umaru wa ní níjọ́ náà ànábì wa sọ pé tó bá lè sọ fún pé bá mi tọrọ àforíjì lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run sọ fún lójú ẹsẹ̀ pé kó tọrọ àforíjì fún ọ àfọ ọmọrù wa ni so in tí mo fi ń wádìí pé ṣé wọ́n lọ nígbà ọlọ́run sì ti jẹ́ kí n dámọ̀ pé wọ́n náà ni fastakirli bá mi tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run àforíjì mi umaru ń gbà yẹn president ni o amirul mumini uwẹ́sù yìí èèyàn kan miskin kìí ṣe ṣàbẹ́ kìí ṣe kò ránẹ́bì sójú rí o ó mọ̀ rúdẹ̀ ń sọ wípé kò tọrọ àforíjì fún lọ́dọọlọ́ ó ní fastakfartula hmm, fastakfarali ó sì tọrọ àforíjì fún kọlọ̀ òforíjì rọwá o muslim àfọwà muslim lọ́gbà hadithi wa hadithi tọ́lá láfẹ́ nínú àwọn nǹkan tá a fẹ́ mú jáde nínú hadithi yìí ni wípé láùwà lídàtún huwa biya bar Uwaisi ó níyà ó sì dá púpọ̀ sí yà rẹ̀ in tó sọ di ẹni ẹ̀ṣà nìyẹn ṣé ogun lọ́bà nẹ́bì dání táfà àwọn ọmọ rọ̀bà nẹ́bì dání ṣé ìkún lọ́wọ́ ló ṣe bá nẹ́bì ní tó tó ti Umar lẹ́gbẹ̀ẹ́ Umar láti bó síbò síbẹ̀síbẹ̀ ànẹ́bì tó ní kí Umar sọ fún pé kó tọrọ àforíjì fún níwájú ọlọ́ so a rí mú jáde ń bẹ̀ pé kó ní kálukú ṣe pẹ̀lẹ́ bọ́ ọ bá rò pọ̀ ga bọ́ ọ ga bọ́ ọ ga ẹlòmíì ń bẹ tó fojú ré náà tó sì pàtàkì níwájú ọlọ́run jù ọlọ́run láàfi máa sọ pé àfáà tó fẹ́ wá ṣe wá sí tí gbogbo lẹ̀ ń rọ́ pé àwọn àfáà náà ládúró dè látàárọ̀ tí lẹ̀ ń rọ́ kó ṣe pẹ̀lẹ́ ẹni tó ń nu àga kó tó dé ó lè níyì lọ́dọ̀ ọlọ́run jù ọlọ́run ẹjá nu tébù bí táwọn afọ́ jókòó sí wọ́n bá ti ní kọ́ sọ̀rọ̀ náà ṣe pẹ̀lẹ́ àfà tẹ́lọ́mì bá ti gbá mẹ́ẹ̀kì mú báyìí ìgbéraga dé yọ́ mọ alẹ̀ ẹ níwájú ta ni àgbà kìnìkan àgbà kìnìkan àgbà kìnìkan ah, lérí ìkéni inna akramakum inda Allah atqakum ẹni tó bá nílápọ̀ tó bá bẹ̀rù ọlọ́run ló níyìn wájú ọlọ́run pọ́ǹbọ̀ gbogbo èèyàn ń palẹ̀ ẹ̀mẹ̀yìn ọ̀sọ́pọ̀ níyìn wájú umar tó kún lamiru gbogbo mùmíní ó tún wá ń wá ẹnìkan tó kàn wá láti yemen láti tọrọ àforíjì kọ́ lọ́wọ́ foríjì ìdàn arimú bẹ̀yẹn náà àtàwọ́sùl bìdùá ìrọ́jùlẹ̀ sọ̀lẹ̀ nínú téèyàn fi máa ń ṣe tàwọ́sùl ni pé ẹni téèyàn rí pẹ́ ni ire ni kéèyàn ní kọ́ bẹ̀lọ́ fún yẹn ọ̀tọ̀ súnà tó fi lè mú téèyàn bá rẹ nìkan tí èèyàn fọkàn balẹ̀ sísọ láàrẹ̀ téèyàn ní ẹbá mi bẹ lọ lórí àwọn nǹkan báyìí so gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tó jẹ́ mahalu shahid tá fẹ́ mú yọ lò nínú ọ̀rọ̀ yìí o náà ni wípé láhù walidatun huwa biha bá ó ní tí máa ń tọ́jú rẹ̀ ń tọ́ sọ́jú ẹni pàtàkì rẹ̀ so látara àdí eléyìí náà ìwọ náà ní ìyá báyìí kò ní bàbá báyìí yẹ kó di wòlé ọlọ́run látara yẹ kó di wòlé ọlọ́run látara so lẹ̀kún sí olóore kúnlẹ̀ tọ́lọ́run sílẹ̀ fún wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú dáadáa so abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ àríṣẹ́ àlìtẹ́ni gbogbo àwa tí a ti wá fi wọ́n sọ̀rùn tí wọ́n ti ṣáájú wa lọ báyìí ọlọ́mọṣẹ́ bá foríjì wọn ọlọ́mọṣẹ́ bá yọ́nú sí wọn àwọn dáadáa tá a tún lè máa ṣe lẹ́yìn wọn tá a tún tara wọn tó ti pé wọn ò sí láyé mọ́ náà tá a tún rí ìyọ́nú ọlọ́run ọba ọlọ́run kò sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o ọlá tóbi ọlọ́run wa sallallahu wa muhammadin sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa taslima wassalamu alaikum wa rahmatullahi oníbèèrè kan fi ìbéèrè ránṣọ́ pé ǹjẹ́ ó tọ́ kéyìn ó ra tẹ́dì bẹ́ẹ̀ bí ẹranko kàbá ìmọ̀jú bá ṣe tùkú ni bẹ́ẹ̀ àbí ẹ̀ náà kọ́nà ń pè kí ni yóò bá rẹ̀ ẹ́ sáà ní lọ́dọ̀ wá ń ẹ́ bí ẹranko yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí bí so bí ẹranko ló ṣe rí ṣùgbọ́n bèbí ni wọ́n ní ìdá alera fáwọn ọmọ wa kan mọ̀ fi ṣeré ọ̀nà méjì láàbì sọ gbogbo nǹkan tó bá ti dàbí ẹ̀dá ọlọ́run tọ́jú ẹ̀dá ọlọ́run ẹ ká máa avoid láti máa gbé sínú ilé torí pé láwọn àlìjẹ̀nú bá wábi tí wọ́n kù sí tányányán tí wọ́n ò rí ìlú tó máa kó sí mi bèbí mi tẹ́lú mi ra fọmọ tó mọ́ fi ń ṣeré ẹ ti máa rò pé ẹ wá gbọ́ ọmọ tẹ́ ẹ gbé orí bẹ́ẹ̀dì yìí òní kì í máa ṣe èèyàn bèbí ni níbi tí ó jọ yẹn gbogbo àwọn nǹkan yẹn ẹ jẹ́ ká ṣọ́ra àmọ́ àdìsí kan nínú àdìsí pé ìyá wa Aisha radiyallahu ta'ala ní akọ́lọ̀ kó bá ayọ́ ní sunwọ́n níbi tí wọ́n jọ mẹ́ẹ̀kẹ́ dé ńgbà tí wọ́n wọlé ànábì wọ́n gbé bèbí wá nǹkan ṣeré làwọn afọ wa mú wa pé tá a bá fẹ́ lo èèyàn irú ẹ tó bá wá ní bèbí báwọn a lè yọ ojú ẹ̀ ká dìfèsì ẹ̀ kó ní nǹkan kan tí òfin ní jọyàn tanyányán kọmọ lè máa fi kọ lè máa fi ṣe é sòtẹ́ tá a bá fẹ́ ṣe báwọn a dìfèsì o lè má lójú o lè má nímú o lè má so hada wallahu ta'ala a'lam ọjọ́ ti lọ àgbà ìbéèrè ẹyọ kan so pẹ̀lú ògo ọlọ́run lórí àyàtà ń tú yìí náà láti wà tó bá tún dọ̀la a mọ̀ tẹ̀síwájú lórí rẹ̀ abdallah subhanahu wa ta'ala náà wọ́n lẹ́ni tó lóbi tóbi rẹ̀ jáde láyé òbí yẹn wá fi ẹ̀gbọ́n kan lẹ̀ ẹ̀gbọ́n ló tún gbóǹdò òbí fún nítàn kò tún pẹ́ ẹ̀gbọ́n yẹn náà tún jáde láyé tẹ́yẹ̀ bá fẹ́ máa ṣàdúà bó ni ó ṣe máa ṣe ọ́ máa ṣe fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ó ṣàdúà fún rẹ̀ ó ṣàdúà fẹ́gbọ́n rẹ̀ náà torí pé akulẹ̀ lẹ́tọ̀ọ́ kásàdúrà gbogbo òkú mùsùlùmí pàápàá jùlọ àwọn tó tún súnmọ́ wa ká máa tọrọ àdúrà fún tí wọ́n bá tán lórí Islam ni o ṣùgbọ́n tó bá yẹ pé lórí kúfúrù náà tán lé lórí kò sí bá a ti fẹ́ràn wọn tó ànílè ṣàdúrà fún abẹ́ Allah subhanahu wa ta'ala àwa àtàwọn tí wọ́n bí wa Ọlọ́run jẹ́ alátùbọ̀tán dáadáa lórí Islam Ọlọ́run jẹ́ ká tán lórí Islam kò sì sọ wá lẹ́ni tó tẹ̀ gbọ́gbà lẹ́rú kó yo ni siwa kó foríjì wa kó tó pa wá tó bá pa wá tó kó sí wa lọ́mọ àlìjẹ́nà kó sí wa lẹ́nìkẹ́ wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh